lè pe orúkọ Jésù níbi tí a dé yẹn mo lé àkàsí ìdàkàpà ọlọ́run àgbáyé parí ìbànújẹ́ tí mo gbé débi olúwa bá máa ká ayé máa húrí bá ó gbé ìbànújẹ́ kan débi ayé bọ́ kọ́ sọ́tọ̀ parí ìbànújẹ́ tí mo gbé débi elé máa ká sàndáyà kàtà. olúwa parí ìbànújẹ́ tí mo gbé débí. ọlọ́run ayérayé o ẹ pa wàá pé jésù lẹ́ẹ̀mẹ́ta parí ìbànújẹ́ tí mo gbé débí parí ìbànújẹ́ tí mo gbé débí parí ìbànújẹ́ tí mo gbé débí olúwa parí ìbànújẹ́ tí mo gbé débí ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè láginjù ni bàbá ti gbọ́gbé wọn láginjù ni bàbá ti gbọ́gbé wọn àwọn ọmọ ìsírẹ́lì wọ́n kígbe láginjù láginjù ni bàbá ti dá wọn lọ́lá. Jésù Olúwa wa níbi tó o ti parí ìbànújẹ́ ìṣáájú Olúwa parí ìbànújẹ́ tèmi náà láàárọ̀ níbi tó o ti parí ìbànújẹ́ àwọn ará ìṣáájú Olúwa parí ìbànújẹ́ tèmi náà láàárọ̀ níbi tó o ti parí ìbànújẹ́ àwọn ará ìṣáájú Olúwa parí ìbànújẹ́ tèmi náà láàárọ̀ níbi ó ti parí ìbànújẹ́ àwọn ará ìṣáájú olúwa parí ìbànújẹ́ tèmi náà láàárọ̀ olúwa parí ẹkún tèmi náà láàárọ̀ olúwa parí òṣè tèmi náà láàárọ̀ yìí ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè ẹ fi dára gba ẹ fi dára gba ẹ fi dára gba ẹ fi dára gba jésù olúwa wa mọ́mí ẹ pé orúkọ ẹ na òróró yìí sókè olúwa ti òróró yìí bọnú ẹ̀jẹ̀ rẹ o. Thank you, Lord. Olúwa, ìwọ ni ó yẹ láti gbà gbogbogbò nítorí ìwọ ni ó dá ohun gbogbo Olúwa, ìwọ ni ó yẹ. oluwa ìwọ ni ó na láti gbà gbogbo o nítorí ẹ̀yin ni ó dá ohun gbogbo èèwọ̀ ni ó yá máa jọba lọ olúwa alebakasa máa jọba lọ olúwa mọ́mí àti dádì tí n bá ti ṣetán lálẹ́ yìí títí ilẹ̀ máa fi ṣú lónìí ẹ̀yin tẹ́ ń jẹ́ tẹ́ ń jẹ́ Samuel àti Olúwakẹ́mi olúwa lẹ́ máa pè mí lẹ́yọ kọ̀ọ̀kan sáàmù tí n bá fún ẹ ló máa ka òróró yìí sí sáàmù tí n bá fún ẹ ló máa kà sínú òróró bẹ́ẹ̀ ni tó bá orí wọ́sàpù ni kò pè mí sí o orí wọ́sàpù ni kò pè mí sí mo fẹ́ kó gbàdúrà mi ò mọ nàìjíríà nọ́mbà mi ni bá fún ẹ i don't know my nigeria number offhand mi ò mú nàìjíríà nọ́mbà tí mo ń lò wá amen jẹ́ ti ẹ̀ wò náà bẹ́ẹ̀ ni jẹ́ ń wò ó wàá pè mí mọ́mì ohun tí mo gbọ́ nìyẹn i'm coming jẹ́ wò bóyá máa lọ bí. bẹ́ẹ̀ni mọ́mì wàá pé bẹ́ẹ̀ni rí kábalàbà mo fẹ́ pé nàìjíríà nọ́mbà yẹn fún ẹ tó o bá rí mi gẹ̀ẹ́tì màá kàn fún ẹ ní sáàmù ni ọ̀pọ̀ tó ti ń pè mí tán rí mi gẹ̀ẹ́tì Aina Makuriba. Zekegabori Magasa. Ode Magasata. Yes. Yes. Let me give you the number. Bẹ́ẹ̀ni mo ń bọ̀. Mọ́mì mo fẹ́ kó pe orúkọ Jésù mi tó dé yẹn. Bẹ́ẹ̀ni tí n bá ti ṣe tán nọ́mbà tó máa pè mí sí nìyẹn. bẹ́ẹ̀ni mo fẹ́ kó pe orúkọ jésù ẹnìkan kó bá mi táìpù nọ́mbà yẹn zero seven zero six four two two one seven five one ẹ jọ̀ọ́ ẹnìkan kó bá mi táìpù nọ́mbà yẹn nọ́mbà tó máa pè mí sí nìyẹn máa fún ẹ ní sam tó máa lò fún òróró yìí àwọn tó ń jẹ́ olúwakẹ́mi different sam ni máa fún yín different sam ni máa fún yín o mo ti kọ gbogbo sam yẹn lẹ̀ síbí gbogbo sam yẹn ló ti wà níbí báyìí bó ṣe máa lò ó different psalm ni ma fún yín different psalm ni ma fún yín deep man bẹ broko satakaba lagaragabagaba lambagadagaba ní broko sotoria elia magazadagaba dagadogoboria gazandalia baria gazada lembrogo sotoriba elia magazada mambrodia kazideyeka eregebolia magazandalia elia makunde geba libro zudeye elia magaba different psalm ní màá fún yín different psalm ẹ pè orúkọ jésù zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one zero seven zero six four two two seventeen fifty one bẹ́ẹ̀ ni mọ́mí ẹ pé orúkọ Jésù mi tẹ̀lé parí ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débi láàárọ̀ mọ́mí ó gbé ìbànújẹ́ kan débi o ó gbé wàhálà kan débi ó gbé ìṣòro kan débi mọ́mí àdúrà ní kọ́kọ́rọ́ parí ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débi lónìí wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta olúwa parí ìbànújẹ́ yìí ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débí olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ alẹ́ mọ́gọ́sọ̀ torí mi ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débí olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débí olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ ìbànújẹ́ àti wàhálà tí mo gbé débi ọlọ́run parí ẹ̀ oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi o bàbá ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi o bàbá ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi o bàbá Jésù Olúwa wa ẹ̀yin ẹ̀mí ilẹ̀ àká orí máa kúrò wá sí gbogbo ẹ̀yin ẹ̀yìn ẹ pé Jésù ikú tó pa Lásárù kábàbà lára àìsàn tó ṣe Lásárù kábàbà lára mọ́mí ò pẹ́ <laughs> mo fẹ́ kó gbàdúrà yẹn dáadáa ó mo fẹ́ wo mi ò rántí orí yẹn dáadáa mọ́ ó. Oh mọ́mì mo fẹ́ kó o E o jọ ìwọ tó bá rántí orin yẹn bá mi kọ́ dà ikú tó pa Lásárù ká bàbá lára àìsàn tó ṣe Lásárù ká bàbá lára mo fẹ́ kó gbà o o kẹta ni jésù jẹ́ kí ayé mi ká jẹ́ kí ọ̀rọ̀ mi ká ọ lára o kí ọ̀rọ̀ mi ká ọ lára. wàáyé náà mà kórè bà kàsà ikú tó pa Lásárù ká bá ba lára bẹ́ẹ̀ ni ikú tó pa àìsàn tó ṣe lásàrò ká bàbá lára ọ̀rọ̀ ayé mi ò jésù jẹ́ ó ká ọ lára ikú tó pa lásàrò ká bàbá lára àìsàn tó ṣe lásàrò ká bàbá lára máa ń dẹbọ. ewo àbùkù ṣe dúpẹ́ lọ́wọ́ bàbá yìí dúpẹ́ lọ́wọ́ bàbá gbogbo ṣe o. àkókò ṣe o. gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. àkókò ṣe o. àpọ̀pẹ̀ fọ́lọ́run. ọkọ̀ àti ìlú òun. Adéolúwa wa. Adéolúwa. ọmọ arúgbó ọ̀dọ́ ẹ ṣé ẹ ṣé bàbá ọmọ arúgbó ọ̀dọ́ ẹ ṣé ẹ lọ́tọ̀rọ̀ ọ̀fàrà. For twenty-one days. For twenty-one days. Olúwa ní pé. The Lord said. Mi ò tí ì dákẹ́. We must not stop. Lórí ohun tí àjíǹde mú wá. Upon what resurrection brings. Lórí ohun tí àjíǹde mú wá. Because what resurrection brings. Ó pọ̀ jù Jésù. It's just greater and he quite death of Christ. Ọ̀pọ̀ wa la mọ nǹkan tó kú fún. Many of us know what he died for. Ṣùgbọ́n àwọn tó jìnnà. But we do not know what he resurrected for. Mo dẹ̀ ń sọ fún yín. And I tell us. Anything you don't have the understanding of. Ohunkóhun tí a bá ní òye rẹ̀. You cannot be outstanding. A ò lè tayọ nínú rẹ̀. I want you to know why Jesus resurrected. Mo fẹ́ kí a mọ ìdí tí Jésù fi jíǹde. Mo fẹ́ kó o mọ ìdí yẹn gan. I want you to know the reason. Tó fi jíǹde. That he resurrected. Mo fẹ́ kó o mọ ìdí I want you to know the reason. That Jesus resurrected. Because. Many of us. A kàn mọ We just know what he died for. But we don't know what he resurrected for. Many of us. We don't know what he resurrected for. We don't know what he resurrected for. We don't know what he resurrected for. A kàn mọ We just know what he died for. tí mo fẹ́ kó o mọ̀. The first thing I want you to know. Láì sí àjíǹde. Without resurrection. Kò sí ìgbàgbọ́. There is no faith. Ẹ bá mi ka First Corinthians. Please read that book of First Corinthians. Fifteen. Fifteen. Verse fourteen. Verse fourteen. Ó oh, mọ́mì. Mọ́mì. Àní kò gbàdúrà lẹ́nu. Pray today twenty one days. twenty one days. ni mo máa fi gbàdúrà. ìjọba ìṣe ìṣe pẹ̀lú ìṣe. ẹ bá mi tí first Corinthians. ìjọba first Corinthians. fifteen. fifteen. verse fourteen. verse fourteen. mọ́mì kí ló sọ. bí Kristi kò bá jí tí Kristi ò bá jí dìde. ǹjẹ́ ǹjẹ́ asán asán ni ìwàásù wa. yéè. ẹ Jésù. sọ pé olúwa ò ṣe. olúwa ò ṣe. That you do not let your comments in this room. Everyone say loud amen. Because of the death and resurrection did not come in vain. Amen. Maulis Please continue share where you are. Ọmọdé máa share. Young continue to share. Àgbà máa share. Young continue to share. Ọkùnrin máa share. Young begin begin to share. Obìnrin máa share. Women begin to share. Ọ ẹ bá mi túbẹ̀. Read that place again. Bẹ́ẹ̀ni. Bí Kristi kò bá sí ìjídìde. Tí Kristi kò bá dìde. Ǹjẹ́ hmm. asán asán ni ìwàásù wa ìwàásù wa. Asán asán sì ni ìgbàgbọ́ wa pẹ̀lú. Wà pé Jésù. You called it with love because of resurrection. My prayer was not even vain. Please pray. If Jesus had not resurrected, our perfection have been in I'm praying for you. What is shaking your faith? Amen. Ohun tí ìgbàgbọ́ rẹ̀ ń ṣèkì ní lórí. What your faith is shaking upon. Lórúkọ Jésù ó já sọ́kẹ́. Amen. Ohun tí ìgbàgbọ́ rẹ̀ ń mì ní lórí. What your faith is shaking upon. Lórúkọ Jésù mo ló já sọ́kẹ́. Amen. Only kanda brozi kenaba kanda kosi tekeba. Ohun tí ìgbàgbọ́ rẹ̀ ń mì ní lórí. What your faith is shaking upon. Lórúkọ Jésù mo ló já sọ́kẹ́. Amen. Amen. Tí Kristi kò bá sì jí dìde. Tí Kristi kò bá jí dìde. Ǹjẹ́. Ǹjẹ́. Asán. Asán. Ni ìwàásù wa. Ni ìwàásù wa. Asán. Asán. Sì ni ìgbàgbọ́ wa pẹ̀lú. Bẹ́ẹ̀ni pẹ̀lúpẹ̀lú a mú ní ẹlẹ́rìí èké fún olúwa. ẹni náà sá. ìrè mi hàn. ọlọ́run tí ò kí Jésù ó dẹlẹ́rìí èké. God I did not let God to look for. olúwa má jẹ́ ká àmì já sí àbúrò yìí. don't let my prayer be a false prayer. wọ́n ní ọlọ́run bí ìrà mi mo sùn tó yẹ. gbọ́ mi sà. yá lórúkọ Jésù. in the name of Jesus. ọ̀rọ̀ mi dẹlẹ́rìí èké. amen. rárá kò ṣòro. rẹ ò ní jásá. Ẹgbọ́n mi ìsọjí kan pọ̀ ní àjà. There is a revival coming in Ajah. Ó máa bẹ̀rẹ̀ ní on the fifteen. will start on the fifteen. Máa parí ẹ̀ twenty two. It shall end on the twenty two. Ní oṣù May. In the month of May. Ó máa ní agbára. It shall be powerful. Ó máa ní agbára. It shall be powerful. Ajá mọ̀ sí ẹ̀dí. Ajá gbọ́dọ̀ gbọ́ ilé. Ẹ àwọn arọ wá. Bring the cripple. Ẹ gbé àwọn afọ́jú wá. Bring the blind. Ẹ àwọn tó ń tó wojú ọlọ́run wa. Bring those who are looking unto God. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Yet the Lord. Ẹ kọ́ọ̀lẹ̀. Write it down. Ẹ kọ́ọ̀lẹ̀. Write it down. Ẹ kọ́ọ̀lẹ̀. Write it down. Ẹ kọ́ọ̀lẹ̀. Write it down. Tó bá wá di. When ọjọ́ sunday. on sunday. ọjọ́ sunday. on sunday. ní ìrọ̀lẹ́. in the evening. láti on the twenty-two. on the twenty-two. mo máa wà nílùú àbòrú. àfárá bí in àbòrú. máa wà nílùú àbòrú. you be in from twenty-two. from twenty-two. to twenty-seven. to twenty-seven. máa wà ní csc. you be in csc. ní oṣù may. in the month of may. oṣù may. in the month of may. máa wà ní csc. in the in csc. ìwọlẹ̀ rí kan. ìwọlẹ̀ rí kan. àbòrú. àbòrú. Governor Road. Governor Road. Ìsàlẹ̀ Ẹdó. Ìsàlẹ̀ Ẹdó. Tó bá wá di out on the fifteen. From the fifteen. May. Of May. Màá wà ní CAC. Òbí CAC. Ìwọlẹ̀ rí kan. Ìwọlẹ̀ rí kan. Ìbádòrè. Ìbádòrè. Ìnàjà. Ẹ máa múra rẹ̀. Bíbíbíà. Ẹ máa múra rẹ̀. Gẹ́bíbíà. Tó bá wá di July. Ìnà July. Ìpàdé orí òkè bẹ̀rẹ̀. Mount Mount Mount Prayer Star. CAC wọlẹ̀ rí kan. CAC wọlẹ̀ rí kan. Bẹ́ẹ̀ni. Yes. Màá sọ ibi tó rí òkè wá wà. I'll tell where our mountain is. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Kì í ṣe ní Bádóore ló wà. Wọ́n ìbádóore. Màá sọ I will tell you where it is. Mommy and daddy. Mommy and daddy. Oh, nílò kó máa lọ You know going to other state. Orí Mountain has come to you. Àmì Call the name of the Lord. The God has not allowed the coming of Jesus Christ to be wàsásá. Mi ò gbọ́dọ̀ be Àgbàdo now. bẹ́ẹ̀ ni. Orúkọ Jésù. Orúkọ Jésù. Jẹ́rẹ̀ ṣe Jésù, ọlọ́run tí ò jẹ́ kí wọ́n sá Jésù tó wá lọ́sọ̀, tó kọ Jésù, adájọ́gbọ̀n ọ̀sán, adájọ́gbọ̀n ọ̀sán, tó kọ Jésù, wọ́n máa ń tó wá sáfà, wọ́n máa ń tó wá sáfà, wọ́n máa ń tó wá sáfà, wọ́n máa ń tó wá sáfà, tó kọ Jésù, ayé rẹ̀, ọlọ́run àlùfọ̀, adájọ́gbọ̀n ọ̀sán, wọ́n máa ń tó wá sáfà, wọ́n máa ń tó wá sáfà, Yóò má jò wá sásán, má jò wá sásán, má jò wá sásán. Wọ́n má jò wá sásán, wọ́n má jò wá sásán, wọ́n má jò wá sásán, wọ́n má jò wá sásán. Lọ́kọ̀ jẹ́ olúwa. Ọ̀rẹ́ má jò wá sásán, má jò wá sásán, má jò wá sásán, má jò wá sásán. Lọ́kọ̀ jẹ́ olúwa. Má jò wá sásán, má jò wá sásán, má jò wá sásán. Àmín. Wọ́n ní ọ̀dùn lọ. Ọfà asán àti òfo. Ọfà asán àti òfo. Jáde lára mi. Jáde lára mi. Ọfà asán àti òfo. Ọfà asán àti òfo. Jáde nínú iṣẹ́ mi. Jáde nínú iṣẹ́ mi. Wọ́n yẹ sọ́ọ̀dì àbọ̀. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọfà asán àti òfo. Jáde nínú iṣẹ́ mi. Jáde nínú iṣẹ́ mi. Ọfà asán àti òfo. Orúkọ Jésù. Orúkọ Jésù. Jáde. Jáde. Jáde. Jáde. Pray. Jesus resurrected. resurrection was not in vain. I pray for you. Mother. Amen. The Lord said, I come to pray for the mother ó ní mo pè yín abiyamọ tó pa abiyamọ ránṣẹ́. àgbọ̀ ìwọlẹ̀ náà bọ́ wọlé náà lẹ́ràn. mo pè yín ẹ kàtà mi ẹ̀rọ kò sí. olúwa bẹ́ẹ̀. the lord said. ẹ ṣe ìsọjí ọjọ́ mẹ́sàn do a nine days revival. àkórí. and the title. sọ mi di abiyamọ táyé forúkọ ìgbàgbọ́. make me a mother that the world praise the lord to be like. sọ mi di abiyamọ. make me a mother. táyé fọlá ẹ̀dọ́. that the world praise to be like. màá tá lè gbàgbọ́. a mother that the world wishes to be like. Mommy. Mommy. pray. What rò pé ti tán fún the church was over for Mary. but what she lost she regained. she regained it gloriously. who can say a loud amen. every children you are waking up Mary went upon Jesus. and she ended up having joy. Every children you are weeping upon. Màmá. Bọ́dà. Lórúkọ Jésù ẹ̀ yọ̀ ní wọn. Ìdí rẹ̀ o. Yes, the reason why. Nígbà tí Màrí àsopọ̀. When Mary finish weeping. Kò tún dúró mẹ́. She not stay there. Ó tún sá ọmọ yẹn. She ran to that child. Lọ́jọ́ kẹta. On the third day. Ó ní mi ò sọ̀rọ̀ etí mi lórí. She had not lost hope upon you. Bẹ́ẹ̀ni sọ. Ló She was the first one to get there. Àbíamọ. A true mother. Má not lose hope upon your child. Màrí ò sọ̀rọ̀ etí Mọ eré ni lọ́lù so. Tó bá sọ̀rọ̀ etí nù. If she had lost so. A lọ ti kú. Your sin is dead. Ṣùgbọ́n tún bí bá sọ̀rọ̀ etí nù kò ní jí kó lóun bá lọ fi kùnà ní. If one is because of the nurse you want to wake up and go and bathe in the spices. Only there is hope. Ìrètí wà. Ẹ pariwo ìrètí wà fáwọn ọmọ mi. Ìrètí wà fún ọmọ mi. Ẹ ìrètí wà fún ọmọ mi. Ìrètí wà fún mi. Àdúrà kan mo ṣe gbà. One prayer. Ó tí Jésù bá jíǹde. If Jesus was not resurrected. Àṣà Our faith will have been in vain. Wọn ò bá mú wa lẹ́lẹ́rìí èdè. They would have taken us to be false. Ẹ pe Jésù. God knew the Lord. Ohun tí ayé fi bèrè pé bọ̀lọ́ lọ́rùn mi wá. Wọ́n ní wọ́n ní wọ́n fi bèrè pé bọ̀lọ́ lọ́rùn mi wá. Ó yá di ẹ̀rí lálẹ́. Ó yá di ẹ̀rí lálẹ́. Ó yá di ẹ̀rí lálẹ́. Ó yá di ẹ̀rí. Mo pa Jésù. Mo pa Jésù. Mo pa Jésù. Mo pa Jésù. Mo pa Jésù ó yá díẹ̀ ó ká bí bẹ́ẹ̀ tẹ̀wọ̀ lọ́wọ́ fún wa ó yá díẹ̀ ó yá díẹ̀ ó yá díẹ̀ those who are hearing our father radio. Going to Iwọ Lẹ́rìkọ́ Evangelical. Ẹ lọ click like. Go and click the like. Lórí Facebook. Facebook and follow. Go to YouTube. On the YouTube. Ẹ lọ Go and follow. CAC. CAC. Ìwọ la rí kan. Èmi ò mọ tó I don't know where you are hearing me from. Go to Instagram. On Instagram. Ẹ lọ Go to. you want to kan. Ìwọ la rí kan. CAC ìwọ la rí kan. CAC ìwọ la rí kan. Mama. Mommy. Èmi àmàkàsà. Làkàndà bòkò. Yes Lord. Ìyíra àmàkàsà. Yes Lord. Yes Lord. Yes Lord. Yes Lord. Yes Lord. Yes, Lord. I pray. Mary saw the resurrection of our child. All the mother that talked of glory has been lost. Amen. In Mommy, I want you to pray. Mommy. Mommy. Kí ló What also happened? Look for verse 6. Luke 4 verse 6. Wò ṣàgbára. Tó dàbí ti Jésù. Wò ṣàgbára. Tó dàbí ti Bàbá. Wò ṣàgbára. Tó ti Jésù. Agbára! Agbára! agbára tó dàgbára lọ. Amen. Luke four verse six. Luke four verse six. Èṣù sì wí fún un pé. Èṣù wá wí fún pé. Ìwọ. Ìwọ. Ní èmi ó fi gbogbo agbára yìí. Bẹ́ẹ̀ni. Àti ògbó wọn fún. Bẹ́ẹ̀ni. Gbogbo rẹ̀. Gbogbo rẹ̀. Ni àṣà ti fi fún mi. Ó ti tó. Èṣù gba The devil took power from us. Ẹ wá bá wa lọ. Matthew twenty eight verse eighteen. Ní Luke four. In Luke four. verse six. verse eight. Nígbà tó olùgbàlà ò tí ì When Christ has not yet risen. Èṣù ni mo ti gbàgbé. The disciples say I am taking him in. Gbogbo ẹ̀. Everything. Gbogbo ẹ̀. Everything. Agbára. All the power. O ti gbà lọ́wọ́. We are taking from all. Wà bẹ́ẹ̀ni. Gbogbo agbára ló ti gbà. We are taking all power. Wọ́n ti gba agbára iṣẹ́ lọ́wọ́ ẹ̀. We are taking power of work from you. Agbára rọ̀. The power of wealth. Agbára ìdílé. Power of rising. Agbára ìyànmọ́. Power of destiny. Agbára testimony. Power of testimony. Olú ti gbà lọ́wọ́ They are taking it from you. Èṣù gbà forcefully. The devil took it forcefully. Òfé wa ń gbàdúrà. You now want to pray. Matthew twenty-eight. Matthew twenty-eight. Verse eighteen. Verse eighteen. Jésù sì wá. Jésù wá. Ó ti sọ fún wọn. Ó wá sọ fún wọn. Wípé. Pé. Gbogbo agbára. Gbogbo agbára. Ní ọ̀run. Lọ́run. Àti ní ayé. Láyé. Lílù. Ìlú. Èṣù gbà. The devil took that power. Ká ń Jésù wá wípé. Jesus now said. Kì í ṣe àbọ̀ agbára. No have power gbogbo ẹ̀. all the power. agbára lórí òṣì. power over poverty. agbára lórí àṣetà. power over impossibility. agbára lórí àṣetì. power over get and low. agbára lórí má dìde. power over not rising. agbára lórí má láyọ̀. power over not having joy. agbára lórí má bẹ́ẹ̀. power of not having a drinker. má ro lóore. of no having a helper. má ra láàánú. no having a helper. mọ́mí àti dáàdì. mọ́mí and dáàdì. agbára. is that power. ó gbà pa. it took it back. sọ pé màá gbà. ṣé àwọn ìgbà wà. kí láti gbà. what has been taken from you. àjíǹde máa ń dàgbà. Resurrection restores things back. Ṣé wọ́n ti gbalé ọmọ rẹ̀? Have they taken that home? Àjíǹde ti gbà. Ṣé wọ́n ti gba ọ̀rọ̀ rẹ̀? Have they taken your well? Ṣé wọ́n ti gba ṣọ́ọ̀bù? Have they taken your shop? Kí ló gbà mí? What have they taken from you? Ọlọ́run mi bẹ́ẹ̀. God said. Gbọ́ mi sí. Yá mi sà. Kò sí lọ́wọ́ oṣó. Kò sí lọ́wọ́ àjẹ́ òwe. Ogun agbára. Agbára.

But when the owner came, he said, All the power in hell. Say it again. Yes, yes. wá. Jésù wá. Ó sì sọ fún wọn. Ó wá sọ fún wọn. Wípé. Wí. Gbogbo agbára. Gbogbo agbára. Ní ọ̀run. Ní ọ̀run. Àti ní ayé. Ní ayé. Ní a fi fún mi. Nítorí náà. Nítorí náà. Ẹ lọ. Ẹ lọ. Ẹ máa kó orílẹ̀-èdè gbogbo. That is go and dominate ẹ lọ wà ní àkóso ẹ lọ wà ní ìjọba ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ I pray everywhere you have been a slave everywhere they have made it to a slave. Amen. Ẹ go. Go and be teaching them. Go and be teaching them. Share the program. Yẹ́nì yẹ́nì mi teaching them? How to succeed. Ó wọ̀ tún mọ̀ ní. Wọ́n employer. Wọ́n ti succeed. You don't know the meaning. Ẹ lọ rọrùn. Wọ́n You don't know the meaning. Ẹ lọ ní testimony. Wọ́n rẹ̀ lọ́wọ́ Ẹ lọ ẹ lọ ní òru. wá àlàáre. ẹ lọ ní ẹ̀dùn. ẹ lọ ní ìdílé. wá àlàáre. ẹ lọ ní ayọ̀. wá àlàáre. ẹ lọ ní ògo. wá àlàáre. ẹ lọ ní ayọ̀. wá àlàáre. ẹ lọ ní testimony. wá àlàáre. ẹ lọ ní ayọ̀. wá àlàáre. ẹ lọ ní ògo. wá àlàáre. ẹ lọ ní ẹ̀rí. wá àlàáre. ẹ lọ ní ayọ̀. wá àlàáre. ẹ lọ ní ògo. wá àlàáre. ẹ lọ ní ẹ̀rí. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Oh, wí pé. He said. Gbogbo agbára. All the power. Ní ayé. In earth. Àti ní ọ̀run. And the heaven. Has been given unto us. Ẹ ṣàmì Say it loud amen. Everything I've lost in life. Because Jesus restored back what Adam and Eve lost. Adam and Eve were sent away. Oh my father restored it back. You tá a ti jí lé stolen your home. Lórúkọ Jésù ó yà gbà padà. Ìgbéyàwó The marriage stolen away. Ilé-iṣẹ́ tá That work stolen away. That joy stolen. Lórúkọ The Lord said there are some of you here. The Lord said. You don't even have joy anymore. The Lord said. It has belonged to that testimony. I'm speaking to you as the Nazarene of the law, All you that testimony has become forbidden for you. All those whose testimony has become forbidden. All you have the testimony has become forbidden for you. All those testimony has become forbidden for you. Amen. Gbogbo ẹ̀yin tí ayọ̀ ti di èèwọ̀. All those who joy has become pain for you. Lórúkọ Jésù mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Mo ní kẹ́ gbà padà. Amen. Bible did not say that Jesus is standing back with pain. All the power in heaven and in earth. I've taken it. I pray for you. All the power you have lost. Amen mo ní kẹ́ gbà sí. mo ní You call him on love. What do we call power? His grace. You call him on love. The grace of words and love. That you don't have money. That you don't have money again orí ọ̀fẹ́ ìgbà kan èso bọ́ lọ́wọ́ mi orí ọ̀fẹ́ ìgbà kan èyí tí mo ṣírò mo wà dàgbà mo mọ Jésù mo mọ Jésù mo mọ Jésù orí ọ̀fẹ́ ìgbà kan mo ṣírò olúwa ló fọ́ sọ mi olúwa dakara olwa dakara baba dakara olwa dakara olwa dakara olwa dakara baba dakara olwa dakara olwa dakara baba dakara olwa dakara baba dakara olwa dakara baba dakara Yesu dakara olwa dakara Yesu dakara baba baba dakara olwa dakara. Amen. Call you on the Lord. Because you don't need to back. Everything that is sọnù. Nígbà tí mo ṣubú. He was lost when Adam fell. Ó sọnù gbàtà Ádámù dẹ́ṣẹ̀. He was lost when Adam sinned. Ẹ pé Jésù. God knew the Lord. Áńgẹ́lì tó padà nígbà tí mo tọ́ ọ bẹ̀ ṣe. Áńgẹ́lì tó padà nígbà tí mo tọ́ ọ bẹ̀ ṣe. Mommy and daddy. Ìyà tó bá ń jẹ ẹ̀dá. Anyone now that is suffering. The first thing. The first thing. Ẹ ṣe àìgbọràn sí Ọlọ́run ni. Go back into the obedience. Tí a bá pààrọ̀ lọ sí ìgbọràn náà. What Ohun tí ẹ ti sọnù. Ẹ ó rí gbà. If obi if Disobedience bring punishment. Tí àìgbọràn bá mú ìjìyà wá. Obedience will bring restoration. Ìgbọràn yóò mú ìdápadà wá sípò. Màmá àti bàbá. Àjọ ti fi ayé fọ yín sí náà. Tó bá di Tomorrow. Two hours. A ní kó Jésù. Call me on the Lord. Wà You say. Ọlọ́run tó dá tó dá ìkolo Ádámù àlééfà padà fún ọ. Ọ̀gbọ́n làgbé sí àkọlù Ádámù àlééfà padà fún ọ. The God that restored the belonging of other man in part four. Every love I lost my family. God that restored the belonging of other man Padà fún Jésù. I'm not the children of God, I'm my answered. Share the program. It's very painful. It's very painful. Ẹ jọ ẹ ṣí à program yìí. Share the program. Àwọn ọmọ Ọlọ́run ò tí ì wọlé. The children of God have not yet entered. Omi ma sàdáìlì kàhúrì ma záìdà kàfà. Záàdà ìhúrì ma záìdà. Ẹ máa pariwo fún wọn. Continue to tell them. Lórí Facebook ẹ máa pariwo. On the Facebook continue to share. Lórí YouTube ẹ máa pariwo. On the YouTube continue to share. Lórí rédíò ẹ máa pariwo. On the radio continue to share. Àbíkẹ́ pe Jésù. God you know the Lord. tó dá ìkólọ sí òní padà. The God that restored ìkólọ sí òní padà. Dá ìkólọ mi padà. Dá ìkólọ mi padà. Dàbí ẹni tó láàlá. Kì í dàbí ẹni tó láàlá. Dá ìkólọ mi padà. Dá ìkólọ mi padà. Dàbí ẹni tó láàlá. Dàbí ẹni tó láàlá. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ọlọ́run tó dá ìkólọ sí òní padà. Ọlọ́run tó dá ìkólọ sí òní padà. Dá ìkólọ mi padà. Dá ìkólọ mi padà. Dá jìnnà bẹ́ẹ̀ kúrò mi pa bẹ́ẹ̀ jìnnà bẹ́ẹ̀ kúrò mi pa bẹ́ẹ̀ jìnnà wo wa dàgbà dàgbà wo wa dàgbà kúrò mi wo wa dàgbà wo wa dàgbà wo wa dàgbà wo wa dàgbà wo wa dàgbà wo wa dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà wúrà dàgbà olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà olùkọ jésù olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà ìdíkàwọlọ mi olùkọ bàbá bẹrẹ olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà ìkọlọ ayé mi olùkọ jésù ọlọ́run tó dàgbà olùwàdàgbà olùwàdàgbà olùwàdàgbà. I want you to call the name of the Lord. The resurrection is coming now. The Lord said, My children do not understand. The Lord said, I want to pray with them for 21 days. Upon what I title, the reward of resurrection. That's the first thing. The resurrection of Jesus was not in vain. Our faith was not in vain. Àdúrà Amen. Amen. Amen. Amen. Amen. Mommy and daddy, Secondly, what we have loved. What our forefathers have loved. Amen. Amen. Lord, wanted to pray. Everything I blocked is right. Lord, you are that Olúwa Lord, sọ lọ́wọ́ mi láyé. Lord, dá padà. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ọmọ ìjọ tí o lùmọ́ mi lọ́wọ́ láyé. Ẹlẹ́yìn dá padà. Olúwa dá padà. Olúwa dá padà. Jésù dá padà. Olúwa dá padà. Olúwa dá padà. Olúwa dá padà. Jésù dá padà. Amém. cannot be in one car. Another car, another accident. You cannot be somewhere. And the ayakila kill you. You cannot be somewhere. And you have problems Because wherever you are, Jesus is surely there with you. If your dream is there. if his dream is there. if your going in is there. He said, You may not see me torí mo ti yè. but because I'm alive you shall live. Free break. kí ló ti kú ẹ lọ́wọ́. what has been dead in your hand. Yesu ye oye. Yesu ye oye. Yesu ye oye. Yesu ye oye. You call name of the Lord. No one has been killed in my hand? ọlọ́run tó ti jésù dìde ó yá dìde iṣẹ́ wo ló ti kú lọ́wọ́ mi mo yọ ọ̀fẹ́ wo ló ti kú lọ́wọ́ mi. Lord said there's somebody there. I want you to call our father. You are hearing him Nigeria. Oh of 081 3580 1668. 1668 eight eight oh one zero eight one three five eight six three five eight six one six six eight one six six eight. olúwa ní kò pè mí. the lord said to call our father. àní kàdóríà nà káwé ma sí ra. màmá yẹn wí pé bàbá. that mother said mommy. a nínú kwada ilé mo gbàdúrà lórí òkè. I pray on this mountain. iṣẹ́ tọmọ mi ti lọ. The work that my child has gone to interview for about five years. They are called that child at war. That child did not know. Àṣepé. Did not know that. Offer letter offer letter of that child. Ó jábọ́ sẹ́yìn tébù HR. He went fell behind the table of HR. child. mọ̀ ẹ́. And HR did not know. Nígbà tí màmá yẹn gbàdúrà. When the mother prayed. HR ní kankan tó ọ́fíìsì mi ṣe. HR just said he clean his office. Ọba ọba gbé lẹ́tà. And he brought the letter same day we call that child the head child beg the child that the work of five years she did not do the work of five years she did not do they should give her the money for it call the name of the lord that mother prayed it that father said in Ìjẹ̀bú Òde he wanted he wanted to go and kill himself just turn on the radio that's how we heard our father. He said, Ó dàbí pé odidi èèyàn jáde nù. He was like a whole human being left his soul. Pé now his understanding was now open. He said, Please call this man. There's somebody there. Every cursing, every spell, every evil spell. I why you should think of suicide. Amen.

Those are the point of their tire. I do not understand anymore. I don't know what I want to do. I want you to say loud amen. Let your amen be loud. Amen. After the darkness, light will shine. gbogbo ìwọ tó bá ẹkún sùn. Those who are sleeping will start them. Waking up with weeping. Mary got to the tomb of Jesus Christ with weeping. And she yes. left there with sudden miracle. She yes. went there with weeping. She left with miracle. Those who entered this prayer with weeping. àìní ìrètí ló fi débẹ̀. she got there with no having hope and she left with hope. those who are tired of prayer. those who want to add method to him. they say you pay money and you see. Yes, Lord. Yes, Lord. Micah Sidon. Yes, Lord. Olúwa ni ẹ̀yin kan gbọ́ mi. The Lord says some people are hearing our father. Olúwa ní kẹ́ẹ̀kan Just pay a sacrifice. And you will come out on that way That is the covenant the Lord works with our father. Ibikíbi tó ti Anywhere you may be hearing him from. Rúbọ jáde Say sacrifice out of weeping. Sacrifice out of weeping. Sacrifice out of weeping. Yeah, bá gbọ́ Our father will never spend his money in his life. He will go to the work of God. As he said it. I and my family have done it. Because I will not be a Melchizedek. Those who know me. There's nothing they cannot give God. They know. There's nothing God cannot take from our Father. God has taken a whole house. He has taken multiple cows. There's nothing He has not taken. And He repaid it. I'm telling somebody. The Lord said. As you are blessing, you will be ah, Amen. Amen. Amen. Lord said, bless him. The offering of resurrection. Those who are online. Ègbé Watch those who have spoken when the Lord has not yet spoken. Kò There is nothing as far as to give you that you not bless with. But. That is what he saw. He gbọ́ the voice of the Lord. Those who came there with sadness. The sadness of not having money. Ẹkún Sadness of not having opportunity. Lórúkọ Jésù ẹkún yìí tán. Ẹkún yìí tán. Ẹkún yìí Amen. Amen. Amen. Ìjọba rẹ̀ dé. Mo mọ̀ ẹ jẹ́ Nàìjíríà mo ti gbọ́. That was since she died from Nigeria. Gbọ́ mi. Yami. six zero six. six zero six. zero zero. zero zero. triple two. triple two. nine two. nine two. fidelity bank. fidelity bank. six zero six. six zero six. zero zero. zero zero. triple two. triple two. nine two. nine two. mo gbàdúrà fún. I pray for you. olúwa ṣeun. dámọ́mi. Jacob. dámọ́dà. Mo gbàdúrà fún. I pray for you. Ẹkún tó sun. The weeping you are far. Àfi tí a ò bá Except if our father was not called. Ẹ kú the money you have had. Amen. Màdúlé Màbọ́ládé. Mo súre fún yín. I pray for you. Mi ò ní sọ tí Jésù I will not say what God did not say. Torí mi ò ní jẹ́ ká sọ mi Because I will not let my clothes be tattered. Lórúkọ Jésù ẹgbàá o. Amen. Amen. Those who are in Nigeria, hear me. Six zero six. Six zero six. Zero zero. Zero zero. Triple two. Triple two. Nine two. Nine two. Fidelity Bank. Fidelity Bank. Six zero six. Six zero six. Zero zero. Zero zero. Triple two. Triple two. Nine two. Nine two. Ìdílé Akínyẹlé. Family of Akínyẹlé. Láàárín ìránṣẹ́ Ọlọ́run. In the ministry of Mesa and God. I heard the voice of the Lord. The Lord said. Gbogbo ẹ̀yin tẹ̀ sùn. Those who are waiting for money. Àfi Ọlọ́run bá pè mí. Except if God no call our father. Màmá kan pè mí lánàá. The father called me and father yesterday. Àfi bàbá kan pè mí lánàá. The father called me yesterday. Wọ́n ní bàbá. He said. Mọ ẹgbọ́n mi sàn. Yá mi sàn. Wọ́n jẹ gbèsè bẹ̀ yẹn. They had a debt Wọ́n jẹ gbèsè lè ṣe. They had a debt in that company. Ó ní bàbá. He said daddy. Àti sanwó bẹ̀ yẹn ṣòro fún wa. To pay that place was difficult for us. As I close my eyes. I said, The Lord said, He will buy that place for you. What I'm saying. He will change it to Nigeria money, almost three billion, and three billion. I told God, God, they are your children. You did it for them. Give rounds to them. Over midnight yesterday. That man called her father. That daddy, God has bought that place for all. Those who they wanted to send out. I saw someone who could not pay their house rent. They are the landlord of that house today. In Atlanta, in America. The mother was there. She was sent out from that home foreclosure. We call it foreclosure. Wọ́n foreclose ilé mo lórí. Her home was foreclosed. Ó dẹ̀ lọ rẹ̀ ìdílé fún ọdún mẹ́ta. And she rented the house for three years. Bí mo ṣe débẹ̀. Our father got there. Mo lórí wa ló máa ra lé. Lord say buy that house. Ìgbéni fún ẹni tó sọ ọjọ́ ọ̀run. Both those who have spoken when the Lord has not yet. Ní Today. Obìnrin yẹn ra lé yẹn padà. She bought that house back. Èmi náà súre fún. I pray for you. Bó o ti ń ṣe májẹ̀mú yìí. As you do this covenant. Ṣé péye kan. I did not call an amount. Tó o bá rí sí. If you don't invest your amount in this morning. Lórúkọ Jésù ó yẹ jáde nínú ẹkún. Jáde nínú ẹkún owó. I always speak to the children of God. They did not know the covenant. They are the voice of the Lord. I always tell the people of church. too much of familiarity will Too much familiarity will jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbádùn tí bàbá gbé dání. Nítorí pé wọ́n bá wa ṣe rẹ́rìn-ín. Oh, kò sí grace. There's no grace made. There's no grace made. Àìnà Màkòsà lè kánda Bàrúwà. Mo súre fún I pray for you. God of covenant. Mo sọ wípé. Ọ̀fọ́rọ̀ sẹ́ẹ̀. He told them one of our churches that God is a bad thing for fast using a car and they should be walking in the presence of the Lord. The child that does something for our radio for our father. They are the one who edits the radio. Someone looked at him within 10 days. You gave him a car nice AC. With a nice AC. Ẹ kúrú mọ́tò I pray for you. Olúwa The Lord said he want to bless you. Má jẹ́ The Lord let your head go against you. The Lord said he want to bless you. Má jẹ́ The Lord let stinginess make you look to use it. Any money you make cannot raise me up. Cannot make me to be wealthy fẹ́ lówó fi wà wẹ́lì. One cannot give you money to be wealthy. Ọlọ́run máa tú àṣírí wealth. God will give you the secret of wealth. Ọlọ́run ló the voice of the Lord. Gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́. Every ear hearing our father tonight. Gbogbo ojú tó ń wò Every eye is looking at him. Ẹ lọ pàdé olóore. Mo ní kẹ́ ẹ lọ pàdé olóore. Màmá yìí mo ti tẹ̀sí nọ́mbà yìí sí. This brother tell that number to you. Nọ́mbà yẹn six zero six. six zero six zero zero zero zero triple two triple two that is two mẹ́ta ah, triple two nine two nine two six zero six six zero six zero zero zero zero two two two two mẹ́ta bẹ́ẹ̀ ni nine two nine two fidelity bank fidelity bank àní mo súre fún i pray for you. Ọlọ́run má jẹ̀ wọ́n. O oh God of covenant. Wọ́n ò mọ̀ túmọ̀ ẹ̀. The Lord of the meaning. Ohun tí àjíǹde ń wá. What resurrection brings. Ọ̀rọ̀ wà What is there? What tú Jésù you? If you strip down Jesus naked. Láti you. From today on. I Aṣọ you Your clothes of wealth. Aṣọ ọ̀rọ̀. Well clothes of wealth. Olórúkọ Jésù àdàbọ̀. Amen. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. I told my people yesterday.